سبحانه وتعالى ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة فهي في النار عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته ọdúpẹ́ púpọ̀ fún pé ṣoṣo ni ọlọ́run ọba náà ọnìkan náà ni ẹni tí ó lẹ́sọ̀ pé kí a máa fún ọ̀nìkan ṣoṣo náà ni ẹnìkan tí ó ní kápá láti gba wa náà lẹni tó ní lẹni tó ní iná akó tí wọ́n bá ṣeun tó fẹ́ tí wọ́n tẹ̀lé lànà rẹ̀ sínú ọgbà àlìjẹ́nà ọlọ́nkó ṣe ní àti náà nìkan nínú àwọn ẹrú náà yìí tó máa fi àlìjẹ́nà ọlọ́run ṣe ìfàjẹ́ bákan náà náà ló máa kó àwọn ẹrú rẹ̀ kan nínú àwọn tó dá inú náà nígbà táwọn ilé ìbá yapa tí wọ́n takò ń tọ́lọ́wọ́n bá ní kí wọ́n ṣe láyé wọn ń ṣeun tí wọ́n kàn bá ṣá táwọn èèyàn kan ń ṣe ṣùgbọ́n tí nǹkan yìí kì í ṣe jọsìn táwọn náà wá pẹ́ di jọsìn tí wọ́n ń ṣe láyé àwọn tí wọ́n ń sin tọ́lọ̀ wọn bá dá láyé kò sí àlìjánà fún wọn níjà gbọdọ̀ lóyà wọn ẹni tó bá ń sin ọlọ́run nìkan ṣoṣo òun náà ló lẹ́tọ̀ọ́ sí àlìjánà ọlọ́run gbogbo àwọn kan wọ̀nyí fún àwọn tí wọ́n ń sìn wọn gbogbo táwọn èèyàn ń sìn gbogbo táwọn èèyàn ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run wọn nínú oore kan àbáǹfààní kan ilé tí wọ́n lè ṣe fún àwọn tí wọ́n ń pè wọ́n nù tí wọ́n ń pè wọ́n bẹ́ẹ̀ náà ni bó ṣe jẹ́ pé láyé ń bí iná wọn ò lè ṣe oore kan fún wọn wọn ò lè ṣe àìdá kan ò àǹfààní àti lè ṣe àìdá náà fún wọn. ìkáwọn ènìyàn kan ń sìn wọn wọ́n ti sògbàgbọ́ wọn mọ́ títí àwọn nǹkan wọ̀nyí ìgbàgbọ́ tó ti wá rọ̀ mọ́ yìí wọ́n jẹ́ kí wọ́n máa rò pé ojú ọ̀nà náà ni pẹ́lá tí yẹn bá fá irun orí ẹ̀ bá ti sun ilẹ́lẹ̀ nǹkan tó wá fi sínú ògò kan tó wá rọ mi sí tó gbé síbi kan tó wá ti bẹ̀rẹ̀ sí ìpele ọlọ́run ọ̀hún nígbà tó bá tóbi jẹ́ mélòó ẹ̀rù á bẹ̀rẹ̀ sí wà lára àgbò yìí Ife abẹ̀rẹ̀ ti so mara àgò gbogbo ohun tó pé yẹn ṣètàn náà wá fẹ́ atẹ́gùn sí á pé tí nǹkan ti ṣègùn yẹn kan ti ṣèwọ́n náà nítorí ìgbàgbọ́ rẹ̀ tó ti so máa tí ṣètàn náà atẹ́gùn sí ti wá sọ ọ̀sìn dẹ̀rù jẹjẹ níwájú ẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ohun táwọn èèyàn ń pè lọ́lọ́run lónìí tó fi kan òkúta tó lókè kan orí òkè kan gbogbo àwọn nǹkan wọ̀nyí kódà tó kan màálù tí a bá dé ní India lónìí ìyá á rí màálù wọn ṣe rí jọkọtọjọkọtọ ìyá ma wá ṣe mọ̀ pé màálù ṣe wá tó báyìí lórúkọ kan ní tí wọ́n ń sìn wọn tí wọ́n wà ní ọjà àwọn jẹun tó ń wọn wọn ní tó lé bí wọn pa wọ́n ó dáná ọkú lẹ́sẹ̀kẹsẹ̀ torípò pa ọlọ́run èèyàn pa ọlọ́run tí wọn ìjọba ó yẹ ó bá làákà ní kápá láti lè pa ọlọ́run kò yẹ kó níbẹ̀. wọn tó yẹ pé tí bá mú dání kí lọ fi kan ó kàn lè bẹ̀rẹ̀ sí káàkiri ó lè jẹ́ àná mọ́mọ́tò lẹ́nu ọlọ́run tá à ń mójútó tá à ń àwọn ilé yóò lè jẹ ọlọ́run alhamdulillah wa kíra wa kó rere tọ́lọ̀wọ́n bá fi wá múnà báyìí káráhùn ní àwọn kan kújọ sílé kan tí wọ́n dẹ̀ ń jàjọ̀ títí lára ń bẹ̀ tí wọ́n dẹ̀ tún pè lọ́lọ́run na kan tí wọ́n tí wọ́n dẹ̀ ń pa àwọn kan náà lọ́lọ́ òkúta náà kan bu epo lé lórí àti oríṣiríṣi àwọn ekuru tí wọ́n dẹ̀ ń pe àwọn kan yìí lọ́lọ́ àwọn ọmọ kó rere tọ́lọ́ ńlá ojú títí wa kí ni mọ̀ ṣe wá wá ni ká ní kì í ṣe kọ́lọ̀ wọn bá ṣàánú wa ni ìwé yóò ń ká wa náà lé kà kí òun yóò ń ká lè mà nígbà ní í pè lọ́lọ́run làwọn náà bá máa bá wọn pè lọ́lọ́run láfi lè dúpẹ́ fọ́lọ́run àtúntọ́pẹ́ wa dá o ọ̀padà sí aburú táwa òfin ní mọ̀nà mọ́ ọlọ́mọ ọlọ́njọ́mọ́ yẹ kó débẹ́ ní kankan wa ẹ̀sìn wọn tọrọ àlékún ọlọ́rẹ̀ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí yẹ kí n tọ́lọ̀ ọba ní kó wá ṣe láyé òun náà ní kó wá júwe ọlọ́run kó wá júwe rẹ̀ fún wa kó dẹ̀ júwe bá a ṣe fẹ́ sìn fún wa kò síṣẹ́ kan táwọn anábì ọlọ́run bá gbé dání kí n ṣe léyìí náà ní ojúlówó iṣẹ́ wọn àmì ọlọ́run kó jọ kó bá aṣàlékún ìyọ́nà rẹ̀ fún àwọn sàhábà kó lè ṣe èmi àti nìkan nínú àwọn ẹni rí kó jẹ́ àti ìwà wa ẹ̀sìn wa ìṣesí wa ìròrí wa kó jẹ́ ká lè fi jọ àwọn ẹni rí tànátà ń sọ̀rọ̀ wọ̀nyí. tó ń kíra wa káàbọ̀ sí ìjókòó wa tòní ní ìtì àti tú ká wa al-arba'una nawawija ilé tí wọ́n fi ṣe àkójọpọ̀ àwọn àdébò ogójì ilé tí wọ́n àdébò ogójì yìí gbogbo ọ̀rọ̀ anábì pátá délẹ̀ sallallahu alaihi wasallam kò sáṣà dànù nínú ẹ̀ àwọn kan ọ̀rọ̀ sallallahu wasallam tó ti jẹ́ àwọn ọ̀rọ̀ tó gbé ní kù tó kọjá wípé bóyá tún lè ráwọn àmì tó tún lágbára jùlọ àwọn ọ̀rọ̀ tó lágbára tó níye lówó lórí ogójì bẹ́ẹ̀ ni àfáwà yìí ṣàjọ tí wọ́n kó sínú síra yìí eléyìí tàbẹ̀rẹ̀ sí ṣàlàyé rẹ̀ ṣẹ́rẹ́ lẹ́ẹ̀kejì ta tẹ̀ ń tú lọ́wọ́ àdékò sáání àdékò ẹlẹ́ẹ̀kejì tá ń ṣàlàyé rẹ̀ lọ́wọ́ yìí ó kún kẹ́kẹ́ ohun tó pọ̀ gan-an ó kún kẹ́kẹ́ ohun tó pọ̀ wọn náà ní hadith tó gùn jù nínú tírà wa yìí wọn náà ló fata fi pẹ́ díẹ̀ lórí ẹ̀ wọn náà ló kó ohun tó pọ̀ sínú láwọn ìpele ọ̀nà ilé tí wọ́n pín sí ìlànà ọlọ́run mr baláfàánà àti bàdí lónìí lọ́sẹ̀ tó kọjá ni à ń ṣàlàyé fún wa nípa ìdáhùn tí anábì sallallahu alaihi wasallam èyí tó ń dáhùn nígbàtí olùbéèrè tó wá bá tó jẹ́ ẹni táwọn sàhábà ò mọ̀ radiyallahu ta'ala anhum ajma'in wọ́n dáma wọ́n mọ́tàlẹ̀ náà jẹ́ láàrin wọn turkun tó dẹ̀ jẹ́ ìbéèrè ńláńlá àwọn ìbéèrè ẹ̀kọ́ tó dẹ̀ pé lórúkọ ń gbà tó dé àdẹ̀yẹ ká mọ̀ wípé pípé ànábì lórúkọ sallallahu alaihi wasallam ọlọ́run ọba ti ó nìkan òun náà ni ó máa ń pe òjíṣẹ́ rẹ̀ lórúkọ kò dẹ̀ pọ̀ láàyè tó ti pe lórúkọ nínú al kò lè ju bí àyè mẹ́rin lọ ó ti la orúkọ wọn lórí lórí ní ètò pọ̀ láwọn àyè míì a pè ní ẹrú àbí kò pè ní òjíṣẹ́ láwọn àyè kankan ètò ti pè ní Muhammad sallallahu alaihi wasallam ó fi ṣàlàyé nǹkan ni wà máa Muhammad abá ahadi min rijalikum Muhammad kì í ṣe bàbá ẹnikẹ́ni nínú yín àti bí tó sọ pé Muhammad rasulullah Muhammad sẹ́yìn rí yóò jíṣẹ́ ọlọ́run ọba ní o irú àwọn àyè báyìí tọ́lọ́ ti fi ń ṣàlàyé nǹkan kí ló wá dé ṣe pé jìbìrì ìtàn pẹ̀lú arákùnrin ńlá ńlá ètò wá ṣàbẹ̀wò sánàbí sọ̀rọ̀lá ọ̀sọ̀lá wọ́n fi wá lárúkọ mọ́ ànábì lórí sọ̀rọ̀lá ọ̀sọ̀lá ní àkọ́kọ́ nú ẹ̀ ní kó yá pípé bóyá lásìkò ìgbà náà òfin ò tí wá bọ́lọ̀wọ́n bá kọ̀ fún ọ pé kí wọ́n yé forúkọ ẹ̀ kán yé lárúkọ mọ́ lórí gẹ́gẹ́ bí ìṣesí àwọn lárúbáwá lásìkò ìgbà náà لو أنهم صبروا حتى تخرج إليهم لكان خير لهم ورعوا توان في لا تنيقنا توان قارو رقاري توان لقا الله بني أقرا عربي وان لا كاي الله وان صنع يقول ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خير لهم إذا جاءت سوالي الشسور نكو في الجادة سوا ققلكم قصرامة wọn wá béèrè ẹ pẹ̀lú àpọ́nlé tí wàá fi jáde tí ò ní já sí irú tó ṣì lára ẹlòmíì náà lónìí ó wáyé wálé ẹlòmíì àgbà ilẹ̀kùn pàpàpà a àti máa pè yín láti bí ilé kẹrin sọ́dọ̀ yín ìta yín kò mọ̀ bóyá ń sùn lọ́wọ́ ni kò mọ̀ bóyá ẹ̀sìn kò mọ̀ bóyá ń bàbá jákì bàbá jákì àìlẹ́kọ̀ọ́ rè kò yẹ kó rí bẹ́ẹ̀. wọ́n ní ó ṣe ṣekú yẹ pé ìwà tákùnrin yìí fi ń dé tó fi fi arábìnrin Muhammad yìí òfin ẹ̀ má larúkọ ọmọ lórí báyìí ò tí ì wáyé àbí kẹ̀ kó sí pé ẹlẹ́ẹ̀kejì nínú tó tún lè di ni kó já sí pé nígbà náà òfin tọ́lọ́wọ́n bá ṣe yẹn òfin yẹn fún àwa ọmọ ànábì Ádámù ni àwọn ẹ̀dín yẹn nìkan ni àtàwọn àlejànú òfin yẹn ò ẹ̀sẹ́ndì dọ́dọ̀ àwọn màláíkà ẹni tó jẹ́ wáyé tó wá àwòrán èèyàn tá à ń sọ yìí tá a ṣe ń bọ̀ wá sọ ẹ̀kúnrẹ́rẹ́ àwòrán èèyàn wo ló gbé wá òun kì í ṣèèyàn sòfin yìí lè má mú òun ilé jẹ́ ọ̀làyé ẹlẹ́ẹ̀kejì ilé tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe ìbí ìdẹ́sẹ́ nìyí wá ń béèrè tá ń ṣàlàyé fún wa lọ ó ti bèrè ní pàǹtà pé ní Islam anábì ti sọ ìtumọ̀ rẹ̀ fún ẹ̀rẹ̀ ti ṣàlàyé lè náà fún wa lọ́sẹ̀ tó kọjá ó tún wá ń bèrè ní pàǹtà pé ní al-iman àwọn sọ́ọ́bà nígbà tó bèrè bèrè àkọ́kọ́ àbí ìsìdá ló ń kàn ẹni ẹni yìí wá ń sọ yí pé sọ̀dọ́ pẹ̀ta òótọ́ ló sọ á níbi ilé àwọn ti ṣe mọ̀ فعجبنا له اسأله ويصدقه واسم ويعلم انسان مريض ilẹ̀ ṣẹ̀fẹ́ wá sí hálùkọ̀ for the first time tó tún dé tó lọ́jọ́ kò tó lọ́jọ́ àfọ́ àwa ní sọ́fù wájú pátápátá tó dẹ̀ ń ṣe ìbéèrè báyìí wọ́n tún wá dá lóhùn tán ní ìbéèrè àkọ́kọ́ ó tún sọ pé bó ṣe rí ló ṣe rí yìí ṣé kìí ṣe túnú ló ń ṣe ìṣá àbí kí wọ́n ní ká pé irú eléyìí báyìí wọ́n ní ó ṣe àwọn ilé ìmọ̀ ọ èyàn àwò bẹ́ẹ̀ lóòótọ́ lọ́mọ kí ó fi gbọ́dọ̀ máa farabalẹ̀ ọjọ́ kó máa ti sáré wò pé irú ìyàwó ló wá bá àfà yìí ó lè jọ rẹ̀ rẹ̀ tí jọ ṣe tán nílé ni òun kàn dé ló máa ń gbà wo kí ni ìṣesí àfà ti tó náà ti dá séré bá ní tó rí. ṣùgbọ́n ọtí láti fara ya ha ah, ọ̀bọ ẹ̀yà rere ni àwọn kì í ṣe fọ́ ẹni tí yóò lè lọ dán rú ẹ̀wò pẹ̀lú ẹ̀ wọn náà tí wọ́n dùn àníkù ipò agbára táyé ní tó ti di gọ́vnà nìyẹn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn eléyẹn kí wọ́n wá ní tí wọ́n pọ̀ rí ni wọ́n bá débẹ̀ wá bẹ̀rẹ̀ sí fọ́ gba ní ẹ̀yìn ọ̀rùn báyìí

ohun ohun tó fẹ́ ṣẹlẹ̀ ó tẹ̀sí mẹ́rin tó wọlé ṣùgbọ́n àwọn ọ̀mọ́ ṣùgbọ́n bí wọ́n ti wá sí ìmọ̀ ni pé tó tún yẹ kí wọ́n tún ti lè jáde pé ọ̀gbẹ́ni nígbà tó ti mọ tó wá bẹ̀rẹ̀ kí ló ń bèèrè fún tún ló ń pa ẹkú lọ jáde jáde síta ó tó ti sọ pé sọ̀dá pẹ̀tà pẹ̀lú ẹ̀ náà wọn àrí àd wọn dúró ni wọ́n fà rò sínú ni bí kìíní ṣe ń ro ní kìíní ń ro wọn wojú ara wọn pé fọ àjábìnà lẹ́hùn alùpùpù ó sọ ti kù ìmọ̀ wá sí wá pé èèyàn ó rèé ó ń béèrè ó dẹ̀ tún ní òótọ́ ni àfi àwọn ọmọ náà lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ bí wọ́n ṣe ń bá àwọn èèyàn lò ẹ̀kọ́ ṣe sí bí wọ́n ṣe máa máa ṣe pẹ̀lú àwọn èèyàn ẹ̀kọ́ ìtò ẹ̀kọ́ ọmọlé ó mọ̀ ẹ̀kọ́ ilé tí ẹ̀kí ọmọ kéwú mà àti ọmọ ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ àtọmọ léèwé ẹ̀kọ́ yẹn dẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti lé ẹlẹ́jọ́ bá dé tó ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ tọmọ yín sí interrot ẹ̀sán kẹ́kẹ́ kọ kí ṣe kẹwàá ní ọmọ ìhà ah, kálìjì náà ma wá ti jù pé kò ní sọ́lójú ń fọmọ yín bàjẹ́ wọ́n náà ẹ̀ fi sílẹ̀ ó lè náà jí à ah, ah, irọ́ ni kò ní sọ́lójú ń fọmọ yín bàjẹ́ o nígbà tó bá lọ tán ni ọ a máa lọ sọ́kàn ara nípa ó dá kí ọ̀tọ́ ọmọ ẹ̀ gbọ̀rọ̀ tá à ń sọ báyìí ṣe nìkan ni wọ́n jókòó tó ń wẹ ní wọ́n bẹ́ẹ̀ náà ló náà ń dá sí i àmà mi ò tiẹ̀ lè dá lákẹ́. lẹ́yìn náà pàtàkì anábì kọ́ àwọn lẹ́kọ̀ọ́ ó lè lápalára wọn. sallallahu alaihi wasallam òun náà ni wọ́n fi disappointe ẹ̀ nígbà tí ẹni tó dé yìí náà dé. ẹ̀kọ́ pọ̀ nínú hadith tá ń kà yìí àwọn ọba tí a bá láǹfààní àti lè máa mẹ́nu bá ẹ̀ ó tún wá bèèrè wípé àkàbèrè ni àwọn ìmán fún ẹ̀rọ nípa al'iman ní láfẹ́ tó lónìí afẹ́ṣiṣẹ́ rẹ̀ lónìí àti tù wọ́n ni tá ń pẹ́ ní ìmán tu'mina billah wa malaikatihi wa kutubihi wa rusulihi asọ fún wa pé òpó islam márùn òpó imani mẹ́fà ikọ̀ òkú ọmọdé alẹ́sàn wọ́n tún pè ní alẹ́kìlá òpó tẹ́lẹ̀ yẹn ẹ̀yà kan ní lẹ́yìn lè yẹn lọ́kàn ìyẹn dẹ̀ ta kókó gan olóògbé méjèèjì tó kù sọ lákọ̀ọ́kọ́ yìí alìsìláàmù wal wal-iman ẹlẹ́ẹ̀kẹta yẹn ló gbé dání pílà ẹyọ kan ṣo ni ṣùgbọ́n pílà tó rírà bàtì ó tóbi gan òun ló ru al-Islam wal-Iman bilal fala Islam wala iman tọ́wọ́ bá dúró dáadáa kò sí inú kò sáré kò sí nígbàgbọ́ nípa àwọn màláíkà àti kàkàtà fẹ́ kàkàlẹ̀ ṣùgbọ́n tọ́wọ́ bá ti dúró gbogbo tó kò sáré káyé náà. ó ti wúlò ẹ̀dá bá ti ṣí ó ti ṣoríire ìwà tó sọ tó dáhùn béèrè pé ń tàn ní iman ó ní gbọ́ ọlọ́run ọba gbọ́ kó mẹ́ni tó dá ẹ̀ kò ní gbàgbọ́ nípa àwọn màlẹ́ka ló dá wọn kò ní gbàgbọ́ nípa àwọn òjíṣẹ́ ìgbàgbọ́ wọ́n gbé wọn gègé kọjá bẹ́ẹ̀ kan sahaba na midi di sọ ni ya ta turo ni kama akuratul yahud wa nasara anbiya allah ẹ má yìn mí láyìn gbòòrò kẹ́bẹ̀ àwọn yahudi àtàwọn nasara ṣe yìn àwọn ànábì wọn láyìn gbòòrò kọ́dà wọn fi pè wọn títí títí wọn pè wọn lọ́mọ ọlọ́run àyìn gbòòrò ni kò tẹ́ ìkọ̀kan nínú ọtún pera rẹ̀ lọ́mọ ọlọ́run àbí tó pera rẹ̀ lọ́lọ́run ẹni ẹ má ṣe bẹ́ẹ̀ o ànábì wọn náà sahaba sallallahu alaihi wa tó kó láyé ọlọ́kàrà àti èyí báwo làwọn òjíṣẹ́ ọlọ́run ṣe jẹ́ ẹrú ni ààrẹ gbọ́dọ̀ ẹni wà ògbà ìwọ ni àkọ́dọ̀ nínú wa wọ́n fi kànra pé àwọn èèyàn tẹ̀sí wá sá wò alaihissalatu wassalam torí àwọn ọ̀rọ̀ bí ń já ara yìí lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè yìí èèyàn tó gbọ́ ànábì ọlọ́run ìdájọ́ rẹ̀ lábẹ́ òfin ẹ̀sìn kíni àwọn ẹwà bẹ̀rẹ̀ pẹ̀lú òròbí tí wọn ìdájọ́ kíyàn ẹnikẹ́ni tó bá bú ànábì ọlọ́run ó ti di kèfèrí ìdájọ́ ẹni tó bá dẹ̀ bú ànábì ọlọ́run nínú ṣẹ̀rẹ́ islam ó ti jẹ̀bi ikú lábẹ́ òfin ẹ̀sìn islam tọ́mbà wá fi àyè lẹ̀ láwọn ìlú kan tọ́mbà fà ilẹ̀ láwọn ìlú kan tí wọ́n gba ìdájọ́ ṣẹ̀rẹ́ islam láàyè wípé kó ẹ̀sẹ́ǹdì déèbì kan wọ́n máa fi ṣèdájọ́ lọ́dọ̀ wọn kókó lọ́dọ̀ tí wọ́n ń bí wọ́n túlẹ̀ náà a lè ní ṣẹ̀rí akọ́s a ní náà lókun state níbí ó wà ní Ọ̀yọ́ state ó wà ní Kwara state ó wà ní Lagos state ṣùgbọ́n ní abala bí tí wọ́n fún wa láàyè dé ó ní wà bàǹtà lè ṣe ọ̀rọ̀ wọn kọ̀ọ̀kọ̀ wọn fẹ́yàwó àwọn ẹja kéékèèké òun ni wọ́n fààyè ẹlẹ̀ ọ̀rọ̀ kọ́ fẹ́ ṣe dájọ́ olè kọ́gí ọwọ́ rẹ̀ kò sí ẹni tó ṣe ṣìnà fẹ́ ṣe dájọ́ fún kò sí ṣùgbọ́n àwọn àdájọ́ kan wà tí wọ́n rìlíìsì fún wọn ní náà táwọn ń lò nínú ṣẹ̀ríà náà ni ọ̀ tó yẹ pé wọ́n ti wọ́n lágbára lọ́dọ̀ tí wọ́n jọ̀dọ̀ tí wọ́n ń sàlẹ̀ ń gbé lọ ẹgbẹ́ ni tí wọ́n bá ti fi lè mú bẹ́ẹ̀ tó bá ti ṣẹ̀ sófin wọ́n lè ṣèdájọ́ yẹn fún un lọ́wọ́ eléyàn ní ta gbọ́ ní kò pé tẹ́ẹ̀ bá ti wá mọ̀ dájọ́ tẹ́ẹ̀ tí mo fi ọlọ́run ló dẹ̀ kéèyàn ya dá kẹ́kẹ́ jù kéèyàn máa máa kàn máa bá wọn sọ wípé á ah, èwo ní dájọ́ tó wà létò yìí náà ẹ̀gbọ́n sára arákùnrin yẹn náà sọ ni èwo lọ̀rọ̀ burúkú tó wà létò yìí náà táàyè bá gba ìmẹ́ àti sẹ́nìkan náà bá bú bàbá àti tó fi wa tó fi bí kò jájá kò jẹ́ ẹlẹ́jẹ̀ kan láyé bá gbà wáyé mọ́ táwọn aṣe fún ni ó wá gbọ́ ẹni tọ́lọ́wọ́n bá rán tuntun ṣe bàbá àwọn ẹnìkan kódà kéèyàn bà wá lórúkọ jẹ́ lásán ẹ̀mọ́fin tíjọba náà gbé kalẹ̀ lórí ẹ̀yẹ wọn ni defamation of character ó bà ní lórúkọ jẹ́ ẹni tó bà lórúkọ jẹ́ ó lè kílèmù twenty million kó wá bẹ̀rẹ̀ sí dààmú bẹ̀rẹ̀ sí forí gbárí bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ káàkiri ó lè yá lọ bọ́ sórí pépà mẹ́rin kó dẹ̀ lọ pọ́ pèsè síbẹ̀ kó bẹ̀ mí kó kí mi kó yin mi ní front page lẹ́yìn náà kò tún wá san iye báyìí àbí kó ṣe o òjíṣẹ́ ọlọ́run kì í ta àwọn èèyàn yẹ̀yẹ́ gbogbo wọn pátá ẹni àpọ́nlé ẹni ọ̀wọ́ ni wọ́n ṣe ẹnu ẹni déédéé ṣe bí wọ́n sọ̀rọ̀ sí wọn. tí a bá wá sọ tó bá mú jẹ tí wọ́n rí mọ́ tọwọ́ ìyà ò tó wá mú jẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó dá wọn ni kò mú jẹ ò kò mú jẹ ò lórí báyìí àwọn òjíṣẹ́ ọlọ́run ẹni àpọ́nlé ni wọ́n ìsìláàmù ló dẹ̀ ogun ìsìláàmù lọ́lọ́run ti fi àpọ́nlé yẹn hàn tá a fi ń ogun ni wọ́n ń wọn nínú tí wọ́n wọn náà ó o de gba ikan ìkan tó ti kan o de gba ikan náà ìyàwó rẹ̀ nígbà ìyàwó kan tó ti yẹn ní ó fi kún 99 díẹ̀ ànábì ọlọ́run irú rọ́ burúkú wá rè wọ́n sànábì ọlọ́run tó nira nù níṣìná olójú kòkòrò tó ń gbọ́mọ ọjọ́ lélẹ̀ yẹn láàrin ẹbí yẹn sá dé di igi kan ó bá fẹ́ jẹ èso lórí igi yìí ló bá rí pé igi yẹn kò léso lórí ló bá gbé ṣépè igi bá ah! ọlọ́run láì fáde yìí olóró àwọn burúkú bẹ́ẹ̀ anábì ọlọ́run anábì yẹn sá kò kankan wa ta gbọ́dọ̀ mọ̀ nípa anábì ọlọ́run yẹn anábì tẹ́yìn máa sọ pé Muhammad lèmi tẹ̀lé ṣe mí ìsáàlẹ̀ wọ́n tẹ̀lé ayé ká máa kàn fi àwọn síra wọn anábì ti tèmi dáadáa anábì ti ẹ lọ bákẹ́ ẹnu ẹ aláìmọ̀kan mùsùlùmí ló máa ń bá wọn ṣerú eléyìí gbogbo wọn pátá ànábì wa ni wọn ṣùgbọ́n ìyẹn tọ́lọ́ wọn sí wa tó kàn wá tá ń tẹ̀lé ní Muhammad sallallahu alayhi wa sallam iman bi ahulahi rasul wa ajibu bákan náà wọn ò rí òfin Ọlọ́run àràmọ̀dé pọ̀ nílẹ̀ rẹpẹtẹ tí kì í ṣàwọn òwe ọlọ́run alukurani nìkan lórí mi lórí ilẹ̀ ayé lónìí tó fọwọ́ báyà kó o níwe ọlọ́run lẹ́yìn alukuran ẹtún mú wíyẹ mi wá ẹgbẹ́ hàn wá tẹ́fẹ́ pè lọ́rọ̀ ọlọ́run ẹ̀rí pé ní tó kọ́ ti ń korúkọ wọn síbẹ̀ lágbájá sọ pé làkàṣègbè sọ pé lámàyín sọ pé ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n kóòtù síbẹ̀ rẹpẹtẹ ẹ wá rí àwọn contradiction tó pọ̀ rẹpẹtẹ nínú àwọn òwe míì tó yàtọ̀ sáré Quran àgbà pé lóòótọ́ lọ́lọ́wọ́n fi ìwé òfin ránṣẹ́ sí àwọn ànábì rẹ̀ tí wọ́n ti lọ ṣùgbọ́n ìwé òfin kan ṣoṣo ṣẹ́kù lórí ilẹ̀ tọ́wọ́ gbà táwọn rí yọ táwọn rí fi kún nínú ẹ̀ ọ̀nà alukur'an ìkan ṣo náà rẹ̀ lẹ̀ ìtànkà lọ́wọ́ ń bì bẹ́ẹ̀ láǹfààní àti dé sọ̀wọ́n di lónìí wọ́n náà lẹ máa bá nínú àwọn sájìdì tí wọ́n ń kàn bẹ̀ ìyàtọ̀ dẹ́ẹ̀dẹ́ ń dí àlẹ́ ní alukùránì kan ṣe náà lẹ máa rí àwọn sáàbùláàmù ti ṣe wá látán tí wọ́n ti sá eré àti tàdàmọ́dé kùránì kọ́ tó lájú kọ́ àwọn

agbọ́dọ̀ bẹ́ẹ̀ náà tẹ́lu al-Injil agbọ́dọ̀ bẹ́ẹ̀ náà tẹ́lu zabura àti gbogbo àwọn tẹ́rà àmì tí wọ́n ti lọ. ṣùgbọ́n agbọ́dọ̀ nígbàgbọ́ pé wọ́n ti ń lẹ̀ mọ́ àwọn ọ̀ríjìnà tẹ́rà yẹn ò ti ń lẹ̀ mọ́ orúkọ wọn ló kù nínú al-Qur'ani fún wa sáǹkà. tẹ́rà kan náà wà sí agbọ́njú bá táwọn afọ máa ń kọ́ wá ń gbàtà wà ń lè kéwu kéékèèké ń gbà náà a ní zabura tẹ́rà náà rí inú ẹ̀ ẹ̀rí kí wọ́n mú ayé àrùkùránì wá kó tiẹ̀ sínú tíra tó pè ní zabora tíra anabi daoud àtọ̀dún kìlú sọ́dún kìlú tó anabi daoud ti lọ tẹwa ní ẹ̀kọ́ tíra rẹ̀ àwọn ni wọ́n kọ́ wà ní wọ́n ṣe kọ́ kalẹ̀ irọ́ ni ọ̀nà tí wọ́n kọ́ tó wá jà torí kò ní ẹ̀kọ́ wá ń fi ọ̀rọ̀ náà àrùkùránì wọ́n fi ń jẹ́rìí nínú zabora ti anabi daoud sokobara adọ́gba ẹ̀wọ̀n pé sẹ́yìn wá ti fẹ́ parọ́ èèyàn ní mọ̀ nígbà tó bá ti ń pa àwọn aṣọ ìtàn ìgbà tí ò tí ìdáyé kò wá ní kó ti pé bàbá òun ló sọ ọmọ tó ń sọ tán ó fún náà ti tírì báwa ní náà ti kí wọn bí ẹ ó ti sọ tán inú ẹ dùn ah ó ní nígbà táwa níjọ kọjá ìyá yìí jọ yẹn ah àti ti fẹ́mi kí abẹ́rẹ́ akọjá lórí mọ́tò báyìí wọn náà wá ń juwọ́ sí wọ́n ń dáwọ́lẹ̀ ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn dùn gan-an fídíò ló dẹ́wò wọ́n ní wọ́n náà ti kí ni wọ́ ọ̀rọ̀ ti bò mọ́lẹ̀ o wọ́n ní 1996 ni ẹ̀wò rọ́ wáyé kan rí ni tó wá sí mọ́ ṣẹlẹ̀ 93 ní ìwọ̀n tán bí ní 96 bẹ́ẹ̀ ni àkàwé àwọn tí wọ́n parọ́ tí wọ́n lọ kó sí ọ̀rọ̀ kan jọ ọ̀rọ̀ apá kan jọ wọ́n wá ń pè ní ọ̀rọ̀ anábì Daud wọ́n wá mú àrùkùránì tó tún wá fi ń jẹ́rìí nínú ẹ̀ àgbà kọ́lọ́ ń fún ànábì Dáúdù ní síra ó dẹ̀ sọ orúkọ síra yìí fún wa pé Zabura ní orúkọ rẹ̀ ó dẹ̀ fún ànábì Ìsá ní síra ó pè ní Injil ó tún pè síra ànábì Ibrahim ó pè ní Suhuf ó tún pè síra Musa náà ní Suhuf Suhuf Ibrahim wa Musa ó tún pè síra Musa ó tún pè ní at òun náà ló pé bẹ́ẹ̀ fún wa iná alukuraani náà ni tó a gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tẹ́lẹ̀ yẹn ń kọ́ original copy wọn kò sí láyé má síra ọ̀rọ̀ ọlọ́run wo ló wá kù láyé tó jẹ́ original copy alukuraani nìkan tó ọ̀rọ̀ kíní kan fashion kíní kan fashion kò sí nínú ọ̀rọ̀ alukuraani fashion kan ṣe náà ni edition kan ṣe yìí náà ni. eléyìí náà gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ adẹ̀gbọ́dọ̀ tẹ̀lé ìmọ̀nù e. lèyọ́mìlì àkùrì ìdíkọ̀gbọ́n nípa ọjọ́ kẹyìn ẹ̀rí tí àbá ti ń kọlẹ̀ mọ́ tó ń rántí ọjọ́ kẹyìn ó máa ń jẹ́ kí ṣe rí kó máa wúyàn lórí púpọ̀ bẹ́ẹ̀ àti mọ̀ pé gbogbo dáadáa tá ń ṣe tá ń kí àwẹ̀ tá ń gbà àlìgbèrè ẹ̀ ń bí bí orí ẹ̀ kánná lè rí ẹ̀ tá máa jẹ́ ń bí ibi tí èrè ẹ̀ dúró sí gangan òun àlìkíyàmà jọ kẹyìn jọ kan bẹ̀ o ọdún tẹ́ tẹ́nìkan kan ò ní làǹjọ́ náà àfẹni tó bá rìn ló ṣe tọ́láyé tó jìnnà tó wá bàjẹ́ tó ń ṣe dáadáa kò sí tó fẹ́ la níjọ́ náà jánu ọlọ́run lọ pẹ̀lú gbogbo dáadáa tí yàrá gbáyé ṣe ẹ̀rọ kékeré ààrẹ gbígbà ètò ọ̀rẹ́ àánú ṣíṣe hajj ṣíṣe sísúnmọ́ ọlọ́run jíjìnà tí wàá bàjẹ́ mánìlélànà èṣù wọn náà ni wọn tó kù pẹ̀lú àánú ọlọ́run tó fẹ́ lánà nígbà wo lọ́jọ́ kẹyìn bí ẹlòmíkàlùkù ti ẹ̀ rántí yàrá tó wọn yá wa kan ọmọ ṣàwádà ní kò pẹ́ yìí àwọn àwàdà náà ni ọ̀hún àwọn kọ̀m̀píọ́n ní ìlú wa yìí ẹ kò sí iná kò sómi kò sí kíní kan wọ́n wá ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo nǹkan yàtọ̀ ká máa complain tàbí máa kú ẹ̀ láyé ibi kan tó àti ní complain mọ́ òun náà ní náà jẹ́ nà kò sí complain níbẹ̀ tọ́lọ́mbà ti kéèyàn tí yàn ti ṣe oríire tó ti wọ́ bẹ̀ kò sí complain mọ́ àwọn yorùbá náà ní títà ríro là kọ́ là bó fẹ́ bẹ́ẹ̀ pé là kíkọ́ ní ìṣẹ̀lẹ̀ ìsìlámù ò gbọ́ bóyá ká má pẹ̀rẹ̀ ẹ̀mí ká yí òwe yorùbá yẹn padà ká ní títà ríro là ń ṣe hijama sálọ wọn táwọn pè ní hijama ọ̀pọ̀lọpọ̀ mọ́ ọ ọ̀pọ̀lọpọ̀ ní ò hijama mọ́ ọ hijama ni kí wọ́n ní wọ́n dégò ìtànà bí kọ́ wa sallallahu alaihi wasallam tó ní ọmọ máa fi ń yọ àwọn àrùn burúkú kúrò lára tá máa ń fa ìdọ̀tí ẹ̀jẹ̀ burúkú kúrò lára gbogbo ara ń ro mí ara ń wó mi àwọ̀ oríṣàpẹ̀sẹ̀ ń wẹ̀sẹ̀ ń dùn mí pajápajá ní àwọ̀ ká ní kinní kan tẹ̀ mọ oríṣiríṣi oríṣiríṣi kọ́ kò síbi tí wọn kì í ṣe sí ní àwọn ẹ̀yà ara kan ojú ni o oníbọ̀ ṣe ń ṣe orí ni oníbọ̀ ṣe ń ṣe ẹni tó ń kàn pé lórí ẹ̀fọ́rí ní gbogbo gbà ẹni tó ń kàn pé lẹ́yìn dúdú ní gbogbo gbà ẹsẹ̀ ríro ní gbogbo gbà kọ́lá tó bá jẹ́ pé fẹ́ṣẹ̀rò náà ni wọ́n ṣàfihàn òfin fìlì pain náà wọn dùkan ní dára wọn ṣe hijama síbẹ̀ ṣùgbọ́n hijama yẹn náà wọn ní títà ríro náà ni à ń ṣe hijama náà nígbà tí wọn bá wá ṣe tán àlàáfíà wa dé bẹ́ẹ̀ tí wọ́n ṣe fún bẹ́ẹ̀ náà ni àpẹẹrẹ bá ti wà nínú ayé yìí inú ilé ayé tá a wà yìí ibi téèyàn ti máa ń rọ́jú kò sí ń tà ń lò tí kì í ṣe máa máa nìyí ẹ̀ kò sí kò sí kéèyàn ṣe lè máa gbádùn tó èèyàn máa nìyí gbogbo nǹkan yìí náà ni. àlìjáná nìkan ni kò sí nǹkan kan tí yàtọ̀ máa nìyí bẹ́ẹ̀ gbogbo ń tọ́lọ̀ ti parí lé wà so eléyìí jẹ́ níta gbọ́dọ̀ máa palẹ̀ mọ́ fún ní gbogbo ìgbà ibi tó jẹ́ final destination mi àti òun nìyẹn o ibi tá à ń lọ nìyẹn o permanent site wa nìyẹn o kọ́nà ṣe wà lọ́mọ àlùjẹ́nà. bákan náà ìmọ̀ ni bẹ̀rẹ̀ fọ́dà rẹ̀ nígbàgbọ́ nípa ń ń pè ní àlùfọ́dà nínú àlùfọ́dà rẹ̀ yìí ó máa wọlé mẹ́sìn àwọn afẹ́ẹ̀kù tí wọ́n ti rẹ kọjá lọ tí wọ́n bá ti ń bá wà sí débẹ̀ wọ́n máa ń fẹ́ lójú gan èèyàn lè máa kírun fún ogójì ọdún ṣùgbọ́n kó máa sí kókàn máa sọ gbólóhùn ìgbàkọ́dàrí ìgbàkọ́dàrí ẹ̀jẹ̀ gbàkọ́dàrá kókàn máa sọ lórí ahán kó máa fi ṣe wá sí kó nǹkan máa mọ mùdùmùdù ẹ̀ ìtumọ̀ rẹ̀ máa yẹ gbogbo ohun tó dàrú lájí lónìí lára ohun tó dàrú ni adam iman ìlàpadà ẹni tó ń jalè kò ní gbàgbọ́ nínú kọ́dà rẹ̀ ọba ní gbàgbọ́ nínú kọ́dà á ti mọ̀ wípé nàṣíbù tó ń kò sí bó ṣe lè ń kójú ọmọ adọ́dọ̀ ẹjẹ́ ṣàlàyé kankan fún wa mi tí mo sọ yìí o ó lè tó jalè ó lè jẹ lọ ó gbé wọn pátá mílíọ̀n ó lè jẹ lọ ó lè fowó yẹn ṣayé òfin gbọ́ bùkátà ó tún rí owó mi náà nǹkan dẹ̀ ń lọ fún bẹ́ẹ̀ ká kó ṣe sùúrù ni one point five million ti wà nínú owó tó wà nínú àkọọ́lẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run nínú kọ́dà tọ́lọ́run kọ́ fún kófẹ́ níláyé kò wá jẹ́ kó dọ́dọ̀ ọ̀hún lọ́nà ẹ̀tọ́ ó wà lọ́kọ̀ọ̀dẹ̀ burú lọ́kọ̀ òun náà ló dé ṣùgbọ́n mi tó ti lọ kó yẹn níbi sẹ́ni ẹlẹ́ni ló ti lọ kó ọlọ́run àwa di fún yẹn tí yẹn bá ṣe dúró nínú ti tiẹ̀ tó wà ń bò mí àwa àpàlà dọ̀dọ̀ ti tiẹ̀ òun ti mú pin tiẹ̀ tó fẹ́ mú nìyẹn ìsìnkì bá ń ṣe pin ẹ̀ tó bá lọ mú tí ò dẹ̀sí ní kọ́dà rẹ̀ á mú wọ́n gbé fẹ́ lómi kọ́ tún dá tẹ̀ nìyẹn padà fún ọ náà lọ́nà tó bá dé òtọ́ sẹ́rí kọ́dàrú ẹ̀dá láyé kò sí bẹ́ẹ̀ dá ṣe lè gọ̀ tó ìpín tiẹ̀ láyé tọ́lọ́run ti kọ́ fún ó máa ní. kò sí bíyàn ṣe lè smart tó bíyàn ṣe lè gbárí tó ń tọ́lọ́run bá ti ní kò ní ní bó ṣe lè kó mọ̀ kan ṣe kó mọ̀ kan tó kò ní ní. tọ́lọ́run ti parí gbogbo eléyìí pátá láti nà ọyún kí wọ́n làdúrà tá ṣe ọ̀gbọ́rọ̀ olómi nìyẹn. kí wọ́n láǹfààní àdúrà tá ń ṣe gbogbo ẹ ti parí à ń ṣàdúrà kọ́lọ́hún kó jẹ́ kí nǹkan wa bọ́ sí rọrùn fún wa kó má làálà sí kótó wa lọ́wọ́ kó má pẹ́ dọ́dọ̀ wa ṣùgbọ́n má dọ́dọ̀ wa ká má ká má wa ló ń bí má kàn lọ dáwọ́ tí ò wúlò fún un. kí a máa wà lọ kówó lé tí ò wúlò tí ó ṣàǹfààní kí a máa lọ dààmú lórí ìyàwó tí kì í ṣe ìyàwó èèyàn kí a máa lọ pọ́ọ̀lù sọ́wọ́ ọkọ tí kì í ṣe ti yàn ní ìsìlẹ̀ nígbàgbọ́ ní ọ̀dà tí a bá ti wá ṣe ọ̀rọ̀ abọ́sẹ̀rẹ̀ dání nǹkan wa a máa lọ ní rọrùn a máa bọ́ sí rọrùn. ló fà fún àná mi fi ń jẹ́ ká mọ̀ pé sẹ́ ọlọ́lọ́ ìtí ò sínú kọ́dàrú akọ́lọ́ wọn fẹ́ fún wa láyé bó ṣe lè ń ká ṣàdúrà jù bẹ́ẹ̀ lọ kò ní dọ́wọ́ wa nǹkan mi lọ́lọ́ máa fi rọ́pò fún wa àbí kó tọ́jú ẹ̀dẹ̀ wa láti jẹ̀nà àwa dẹ̀ sọ̀rọ̀ títí títí láyé. àbí ká jẹ́ káwọn kan yíyé wa o àìnígbàgbọ́ nínú kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń hu àwọn àwàbàjẹ́ tó pọ̀ lónìí tèrè àsádájúbólẹ̀ táwọn èèyàn fi wo aago aláago ṣiṣẹ́ ṣe wá rí kọ́dàrú yẹn náà bọ́lá wọn bá ti gbé kalẹ̀ yìí àwọn olùwọ́n ní sáwọn ṣe kọ́dàrú lè yí padà ní ọ̀rọ̀ mi ìsinlẹ̀ lẹ́yìn ọ̀ ṣe kọ́dàrú sí kò lè chẹ́ǹjì ni kí wọ́n ní àǹfààní lẹ́lẹ́tìlẹ́kọ́dìrì tá kọ́dàrú lè change kọ́dàrú tó lè change kọ́dàrú tó lè change wọ́n ni kọ́dàrú sí ẹsùn tó wà lọ́wọ́ àwọn alẹ́ka ọlọ́ ìtọ́lọ́wọ́n bá fà lé wọn lọ́wọ́ nípa ìmọ̀ àti yín kọ́dàrú tí ó lè change sí nǹkan kan ò lè ṣẹlẹ̀ sí wọ́n ni kọ́dàrú tó ti wà nínú láhìl mahfuz ìtọ́lọ́wọ́n bá ti fi síbẹ̀ ẹ̀ ti tẹ́nìkan kan ní kàkà lórí ẹ̀ eléyàn wà ní change ìyẹn ni rúfì àti àkìlá wòjẹ́ fàtí sọ́ọ̀ ìyẹn ti wà ń bẹ̀ di kí tọ́lá wọn bá sọ pé ọwọ́ lè mọ̀ kọ́ àkọ́kọ́ alqalam anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ní àkọ́kọ́ ń tọ́lá wọn kọ́kọ́ dá lè gègé ọ̀kọ́lá lọ ọ́kùtù ọlọ́run wa sọ ma ó kí ni mo fẹ́ kọ́ kí ni kí kọ́ ọlọ́run sọ pé ọ́kùtù mọ̀ ọkọ̀ ìdára kò lè ṣe máa kọ gbogbo nǹkan tó fẹ́ máa bẹ láyé ìgbà táyé òfin jáyé máa nígbà tó wá kọ́ tán ọlọ́run bá ní káànábì sọ fún wa pé orúfin àti àtìlá àwọn gègé tí wọ́n fi kọ gbogbo nǹkan pátá tó ń bẹ láyé tó fi fìmí àti ní àtàwọn tó tó ṣe ń bọ̀ ọlá ni ìpín yẹn wọ́n ti rí ìsì ẹ̀ sókè kò tún kanlẹ̀ wọ́n kò kọ̀kọ̀kan mọ́ wòjọ́ pàtí sọ́hùn tí kì bá ti gbólóhùn yẹn tó tẹ̀lé ni sáàdé fẹ́lẹ̀ jáde ń zun lẹ́sẹ̀ lẹ̀ àbá tó sì máa ronú bóyá nǹkan mi lè ṣẹlẹ̀ tó lẹ́fẹ̀ẹ́ lọ́pọ̀ gbólóhùn tó tẹ̀lé yẹn ni wòjọ́ pàtí sọ́hùn anábì ní ibi tí wọ́n kọ́ sí ó ti gbẹ ọ̀dà hmm. kí lọ́wọ́ máa ń yí kọ́dàrú padà tẹ́sọ́ pé tó wà lọ́wọ́ àwọn alẹ́kà ọlọ́run àwọn eléyẹn bírò ọjọ́ ta fẹ́ jáde láyé ọjọ́ yẹn gangan gangan ìta fẹ́ kú ọ̀ láyé ó wà lọ́dọ̀ ọlọ́run ó wà nínú láhìl mahfuz ọjọ́ ta fẹ́ kú ọ̀ láyé gangan ó wà nínú láhìl mahfuz tí ó lè change. Báwọn ọjọ́ míì ọlọ́run ọba ó rìlíìsì ẹ̀ sọ́wọ́ àwọn àlẹ́kà sọ́wọ́ mọ́lákùlù mọ́ọ̀lù tọ́lọ́run ọba lè ní kó tó chéǹjì ẹ̀ tọ́lọ́run lè ní kó máa bọ̀ ó lè wá kó tó tó kaná ó lè wá kó tó tó ìgbà tó yẹ kó kúrò kọ́dà ọba ẹ̀ dáadáa máa ń káyọ̀ lù ó lè wá kó tó tó ìgbà tí ó wà nínú àwọn amú àkàwé ẹ̀ fún wa o ìbá ní ọlọ́mọdé afọjọ́ ọlọ́jọ́ lọ ọjọ́ tèèyàn náà ni ṣùgbọ́n ọjọ́ tó ní oníkanni láhìlì mahfuz ìkọ́ wà lọ́wọ́ malakul maut anábìsọ̀ lọ́wọ́ àlọ́sọ́lá ọlọ́run bá ní kí malakul maut ti ànábì ọlọ́run tọ́lọ̀ ń bá ní lọ bẹ̀ kó wá ṣe béèrè ṣé ó ti yá ó Wadawa! ànábì Mùsá náà ó ti yá padà wá kí ló bí ó ti yá ọjọ́ tó wà lọ́wọ́ sí ẹ̀ nìyẹn ṣùgbọ́n ọ̀wọ̀ ṣé o ti tẹ́ torí àní pẹ́ àníbẹ̀ ọlọ́run ní pípa kó o máa bá yín lójijì àbí kẹ́ ní ṣọ́ọ̀rù kẹ́ ní fínẹ̀ pé àgbo yẹn ti tó. ṣé o ti wáyá sọ̀sọ̀ pé ńgbà tó débẹ̀ láwòrán tó fi débẹ̀ àníbẹ̀ Musa alẹ́ sọ́lọ́sọ ó fọ ojú ẹ̀ ah, fọ ojú kúkẹ̀ ó kọjá làákàyè ṣùgbọ́n ẹ̀rí tó fẹsẹ̀ nílẹ̀ ní wọ́n ní èyí tó mú lọ tó lọ ń ṣèbéèrè yẹn kì í ṣe tó wà ní láhìl mahfuz tó wà lọ́wọ́ títí ẹ̀ ní. ìjọ tí ìjọ tí ànábì Musa máa ní ó yá òun ọjọ́ tọ́lọ́wọ́n bá ní ó wà ní láhìl mahfuz fún un. lọ́lọ́bì sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ sọ yìí pé wọ́n ní àdúrà ṣíṣe àti sọ́dákọ̀ ṣíṣe. méjèèjì yẹn ọlọ́run ọba máa fi ń ó máa fi ń ti àdánwò padà tó yẹ kó ṣẹlẹ̀ sẹ́dá. àdánwò yẹn ń bọ̀ ó fẹ́ dá nǹkan méjì kan ní agbára láti dé àdánwò yẹn padà tí òfin ní dé bá. kò sọ́dà kọ̀. a pìrìfẹ́ǹtì àdánwò kò ní jẹ́ kó dé. tí wọ́n wà nínú kọ́dà rẹ̀ pàdánwò ń bọ̀ ń bọ̀ tí ẹ bá wá pìrìsẹ́ǹtì ẹ̀ pẹ̀lú kankan nínú méjèèjì àdéhùn yẹn lè dé o ṣùgbọ́n tó bá pìrìsẹ́ǹtì ẹ̀ pẹ̀lú kankan nínú àwọn kan méjèèjì kò ní ráàyè dé ṣùgbọ́n wà nínú kọ́dàrú pàdánù yẹn ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n lọ tó wá fún ní àǹfààní náà nínú tó wà nínú kọ́dàrú kó wọn máa fi nǹkan báyìí ṣàdápadà àdánwò nínú kọ́dàrú náà nìyẹn náà tó wà pé nǹkan báyìí ó máa máa ṣàdápadà àdánwò ìlàtọ̀ ráṣì ìjọkun ẹbí pọ̀ anábì tó jẹ́ kámọ̀ ikú náà tó máa ṣe okùn pa ẹ̀mí gígùn máa ní gbogbo wá rí báyìí nínú náà ni lọ́fà tó fi jẹ́ jẹ́ kí sahabi Umar bin Khattab bin akọ̀dì tó sọ fún àwọn tó kú wípé ẹjá kúrò níbi tí àjàkálẹ̀ ẹ má kó sáàárín àwọn tí àjàkálẹ̀ àrùn dà láàmú ẹ̀yin náà máa kó ẹnìkan tó ń béèrè lọ́wọ́ ẹ̀ nínú àwọn sàhábà ń gbaná pé ànàfẹ́rù mi padà rẹ̀ wá ó ní sàmà máa wá sá fún tọ́lọ́ ti kọ́ ẹni pé tó bá máa ṣe tó bá máa kó ló máa kó nígbà tí kòrónà wa ń ta táwọn náà ń ṣe béèrè pé tó bá ti wà náà kọ́ lọ kó máa ní kòrónà ló máa ní ọmọ àrùn dá lóhùn padà ó ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ló sọ ìmọ̀nì ló kú ṣùgbọ́n ìmọ̀nì náà níbi náà máa fi jẹ lóhùn nàfírù min qadarillahi ila qadarillah <laughs> àásá níbi nítorí kọ́dàrú ọlọ́run ó fi àárẹ̀ sára àwọn ẹni tó jẹ́ káwọn pa máa rán ni lọ síbi kọ́dàrú ọlọ́run tó jẹ́ káwọn pa àárẹ̀ lè rán ni kọ́dàrú ọlọ́run nìkíní kọ́dàrú ọlọ́run nìkejì náà kọ́dà rẹ̀ nípa ẹni tó bá fẹ́ kọ́ràn ló máa ràn kọ́dà rẹ̀ náà nípa ẹni tó bá yẹ ra fún kò ní ràn nàfi rumi kọ́dà rẹ̀ láìla kọ́dà rẹ̀ láì kò wá ní dàrú sẹ́lẹ̀ mi máa ní ẹja kílà kílà ń ṣe èyí tata ń ṣe bọ́kárì tẹ̀ ń ṣẹlẹ̀ fún irin tẹ̀ ń ṣe kíní kan lọ́sẹ̀ mọ́tò tó bá ti wà nínú kọ́dà o bá ìwọ mú tí wọ́n bá tí mọ́nì tí ẹ bá súnmọ́ jù bẹ́ẹ̀ wọ́n ṣàmàrà fóònù tí ẹ kò tó bá ti ní nǹkan ṣe fẹ́ rajà nínú ṣọ́ọ̀bù kan ṣàkàn rọra fílẹ̀ sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù yẹn lórí kíní kan níta kó lè wá wọlé kó lọ́ra tí wàá tó bá wà ní kọ́dà wọn gbé wọn gbé tó bá wọn bá nǹkan bá rẹ̀. ṣé yẹn yẹn. kan wá ṣàbẹ̀wò sáà nígbà tó dé ogun kan

tíṣọ́rà ń bá ní padà lọ síta lọ́dẹ̀ẹ́ra kún mí ẹ̀ tó gùn wá mọ́lẹ̀ àbí nǹkan ọ̀gbìn ẹ̀ tó gùn wá lọ́dẹ̀ẹ́ mọ́lẹ̀ o sallallahu alaihi wa sallam wa tawakkal lẹ́yìn náà kó wá gbára lọ́lọ́run anabi sọ fún pé tó bá wà nínú kọ́dàrọ̀ ọlọ́run kó wà báńtà wà báńtà tó wà nínú kọ́dàrọ̀ ọlọ́run kó ní báńtà kódà kó só mọ́lẹ̀ kó só lẹ́sẹ̀ kó só lọ́wọ́ kó só lọ́rùn ó ba náà. alqadar al-iman bil qadar kádàrù yẹn wá rí méjì ni al-khayr wa ash-sharr ọlọ́run bá ní wọn lọ́gbọ̀n lóòkùn bil khayr wa ash-sharr fitna àti dáadáa àti kejì a máa máa fi ṣàdánwò fún yìí tí dáadáa bá dé kádàrù yìí ó wà náà kọ́ ọ́lẹ̀kọ́ lọ́wọ́ fẹ́ kó dé ni ìdàkejì náà bá tún dé kádàrù yìí èèyàn gbọ́dọ̀ bára jẹ́ kò gbọ́dọ̀ sọ̀kọ́ kó sọ kò gbọ́dọ̀ wíwé kú yìí torí pé kọ́dàrú tẹ́nìkan bá gbé ìbàdàn ní tó bá nà sí ọmọ làkejì tó bá yẹ kó tí yẹn bá kú ó wà ní kọ́dàrú ọlọ́run pẹ́ nìyẹn fẹ́ kú jọ yẹn òun kàn jẹ́ ní sábàbù tẹ́ fún un pa ni. ìyọ̀sọ́ba wọn kọ́ sí lẹ́mọ́ sálùmọ́ kótó tẹ́ni tó pa ní bá ṣe sòrò ẹni tó kọ́ fẹ́ kú náà tẹ́lẹ̀. tí tó wá bẹ ní ẹ tí wọ́n dùn gúrúgúrúgúrúgúrú tí ò wá kú ó wà ní kọ́ lọ́lọ́ wà lórí ìdìbòlẹ̀ ààrẹ fún báyìí ṣùgbọ́n tó máa jẹ́ sábàbù ìdìbòlẹ̀ ààrẹ rẹ̀ ìbọn ni ẹni tó máa ní agbára gidi gan kódà ní náà ilé ẹ̀rẹ̀ ọmọ mi a ń bẹ̀ ẹ̀rí arúgbó mi tí ó lè sájáde tí ó lè ṣe kíní òun adẹ́yẹ bẹ̀ ẹlòmíà ń bí tóun ti sájáde ó ti la orí mọ́lẹ̀ ó lè ti lẹ̀kú ó wà náà kọ́lẹ̀ àwọn eléyẹn pọ̀ fẹ́ kún jọ yẹn àwọn eléyìí tí ò kún nínú accident àbí nínú ìjàmbá iná yìí nínú kọ́dà rọ ọlọ́run pásítọ̀ táwọn fẹ́ kú láyé òtí tó ṣùgbọ́n ọba tó kù fẹ́ lò láyé wá fàbọ̀ ara lò iná òtún tí ń ṣẹlẹ̀ láyé pátá tí ọlọ́run ọba òde parí ẹ̀ ṣùgbọ́n ká ní pé ká ní pé ìròrí wa dábà fẹ́ gùn lé ní àájì àwọn padà rí jà àwọn lélẹ̀ yẹn àwọn tó ní gbogbo nǹkan ti wà nínú kọ́dà àwọn ní láti kírun àwọn ní láti gbààwẹ̀ àwọn ní láti kankan pẹ̀ntọ́ ló ń fẹ́ kó sálẹ̀ jọ́nà ó kú sí mọ́ ọ́ ti wà nínú kọ́dà ẹni tó fẹ́ kó sínú sí mọ́ ọ́ ti wà nínú kọ́dà.

nítorí pé káyà ya èèyàn ọmọ ìyá kan wà náà lẹ́ẹ̀kan wọn náà ni mo tún rò fèrè wọn lọ́ọ̀kan yìí wọ́n ṣàn tẹ́wọ́ tó ṣe ní kálukú ṣàdúrà ní kálukú ara wà. ó mọ̀rún ni ó bá padà dé ó bá tún bá a ah, látàárọ̀ ni ìwọ ti wá bí ìwọ yìí náà tó bá yọ ẹgbà tó bá mú olùjáde ní mọ́sídìí gbà á. sẹ́ẹ̀rù pé ọmọrùn ní sẹ́ẹ̀rù pé sọ́mọ̀ fẹ́ rọ góòdì ni alẹ́ rò pé ilẹ̀ fẹ́ hu fàdákà ni ilẹ̀ náà ní kò ní hu sílíbà ìyá jáde ní ajá lama sọ́sì jẹ́ lama sọ́sì àwọn àmì ọlọ́run jọ o alùbáríkà ti gbìyànjú mi yóò fi mi ṣe kò ń gẹ́rẹ́ adá o jẹ́ nǹkan kó jọ o òkè kò kàwé kò kọ́ṣẹ́ ó lọ́n wọ́n tún fiṣẹ́ lọ sọ pé ṣe wàhálà tó jẹ́ ara ń bá ń tè mí ẹ ṣe máa ṣe sí ẹ má ọdụ ṣe ẹ̀mọ́ tó mi ni àmọ́ ṣùgbọ́n tọ́lá wọn bá ń tàkalẹ̀ fún wa náà tó ní ká ṣe táwọn ànábì ọlọ́run náà ṣe nípa bìlẹ̀ dàrú kódà yorùbá náà máa ń sọ sise ní ká kájàrí ìṣẹ́ wọn ní ká ká lè dìde olówó torí ṣẹ́kọ̀ lọ́la ìyẹn lè ṣe ṣe ṣe ṣe kó yẹ pé tó ti ṣe láti bí ọdún mẹ́wàá sẹ́yìn ọlọ́mọ fọlá rẹ̀ rẹ̀ kódà pé mi ti kan fi ọlà sí fún yàn èèyàn máa ṣàdúrà àǹfààní àdúrà nìyẹn o máa bí agbọ́dọ̀ fi fún àwọn ọmọ wa náà gbogbo ní àwọn sọ́ni pa àlùkọ́dà rẹ̀ agbọ́dọ̀ fi kọ́ wọn. òbí mi ti takú lórí pé kọ́ọ̀sì báyìí lọ́mọ yẹn gbọ́dọ̀ ṣe kọ́ọ̀sì báyìí ló gbọ́dọ̀ ṣe rárá ẹ máa bẹ ọlọ́run lórí àwọn ọmọ yìí gbèsè ayé wọn. ó lè jẹ́ kọ́ọ̀sì tẹ̀yìn wò kó fẹ́ẹ́ ṣe tó fi fẹ́ níláárí láyé yẹn kò sí nínú kọ́dà rẹ̀ pé nǹkan yẹn máa ṣàǹfààní fún un. ẹ máa bẹ ọlọ́run kẹ́tó choose kẹ́tó pick kẹ́tó decide kẹ́tó conclude àti bàbá àti ìyá ọlọ́run jọ darí wa má jẹ́ ká ṣàṣìdànù má jẹ́ ká náà dánù àìmọye lómi tó lọ fà àìmọye ọdún kọ́ṣẹ́ kò sí nínú kọ́dà rẹ̀ pé tí ẹ fẹ́ wúlò fún iṣẹ́ ọmọ ya wá kan àìmọye ọdún tó lọ fi kọ́ fọkanáìsà gbogbo wa náà là mọ́ lọ́dọ̀ wa ń bí náà ó lè kọ́ dẹ̀ sí mọ́ dáadáa kọ́dọ̀ tó ṣe fídọ́ọ̀mù tó ń fa rẹpẹtẹ kò sí nínú kọ́dà rẹ̀ pé òun ló fẹ́ fi jẹun ó ti jọ gáàṣẹ́ ó yẹ ṣẹ̀wá tó wá lọ náà wọ́n fẹ́ kọ́ tẹ́lẹ̀ wá ní ó sì wá lọ bẹ̀rẹ̀ yẹn ó wá kọ́ ó wá mọ̀ ìyẹn ló wá padà wá gba ṣọ́ọ̀bù fún tó wá fi ń ṣiṣẹ́ tó wá ń ránṣọ tó ṣẹ̀ṣẹ̀ wá fi ń rówó nísìnyí ìbá mọ̀ ni kánífẹ̀dá mọ̀ ni ọlọ́run òfin tó wà lọ́kọ́dàrú yẹn hàn wá ní wàhálà wá fi ń pọ̀ láti gbọ́dọ̀ kọ̀ máa ṣàdúrà ọlọ́njọ́ Allahumma la sahala illa ma ja'altahu sahala wa anta taj'alu al-hazna idha shi'ta sahala ká máa ṣàdúrà yẹn sábàlẹ̀ ti fẹ́ dáwọ́lé nǹkan ká máa ṣe kọ̀ọ̀rọ̀ ká máa lọ gbá fáwọ̀ pé àmọ́ ọ̀rọ̀ kọ́dà rí yẹn nǹkan tó lágbára ni ọ̀pọ̀lọpọ̀ wa ò máa ìdí wa rúkan ẹ̀ nípìnlẹ̀ kọ́nà tó kọ́ tí ò ti ẹ̀ ṣe fídíọ̀mù ẹ̀ tí ò dẹ̀ fà á mọ́ rárá ẹ̀fíṣiká tó wá ṣe fídíọ̀mù ẹlẹ́ẹ̀kejì ni ìyẹn ló wá padà wá fi lọ́nà wá lọ sábàbù tó wá fi ń jẹun ó wá mọ̀ bí ìgbà tó fọdún mẹ́wàá kọ yẹn tó dẹ̀kọ̀ sáré kọ wúrúwúrú àkàwé kan lélẹ̀ yẹn o ó pọ̀ bẹ́ẹ̀ náà tá a bá béèrè lọ́wọ́ ní kálukú ìmọ̀ àti náà nítorí kálukú náà ti dáwọ́lé tẹ́lẹ̀ ibẹ̀ dẹ̀kọ́ ti ń yọ lé ní tó fi ẹlòmíì náà kúrò lójú ọ̀nà tó ti ń bábọ̀ tẹ́lẹ̀ tó ti síbò mí ó lè jẹ́ jà ní ó lè jẹ́ kà ní wọ́n ṣe fẹ́ lómi tó fi wá di tó bá rẹ̀ tó ti bá rẹ̀ lónìí ó lá ó nídìí kan tọ́lọ́ fi tì ẹ́ síbẹ̀ inú kọ́dà rẹ̀ ẹlòmíì nígbà tó ń kàwé oko tí ẹ lẹ́tí pé òun lè dógùn tètè wá ṣiṣẹ́ pàápàá ó kàn déédéé bá rẹ̀ lógùn tètè iye òǹkà èèyàn tá a máa jọ mọ́ra láyé ó ti wà nínú kọ́dà rọ̀ ọlọ́run pé èmi àti lágbájá máa mọ́ra iye òǹkà èèyàn tẹ́ fún ọ̀bá tẹ́jọ́ máa ṣe òjú kọjá àsìkò báyìí lẹ́yìn iṣẹ́ ti jọ ṣe tán lásìkò gbà náà àjọṣepọ̀ yẹn ti parí tẹ́ ẹ fi máa jọ kúrò láyé ẹ̀tún ní fojú kanra mọ́ ẹmọ èèyàn tá a ti lóṣù kọ́ńtà tẹ̀ ẹmọ èèyàn tá a ti mọ́ bá tẹ fẹ́ kọ̀nẹ́tẹ̀ ìwà tí fóònù di oríṣiríṣi ẹni tí orúkọ Facebook orí kìíní sí orí gọ́ọ̀gù títí títí ẹ̀ rí lókè orúkọ ẹlòmíì ló gbé wá nǹkan míì ló fi hàn yín ó jàre kí á mọ̀tọ́ lọ́nba ní sẹ́yìn papọ̀ bọ́lá stage by ti plan gbogbo ẹ̀ kalẹ̀ fáwa ti nínú ẹ̀ bẹ́ẹ̀ ẹni irú èèyàn bẹ́ẹ̀ Allah nínú ìfúnpá gíga irú èèyàn bẹ́ẹ̀ Allah nínú ìsọkúsọ nígbà tó lọ́n bá mi wò irú èèyàn bẹ́ẹ̀ Allah nínú iná àpà nígbà tó lọ́n bá tẹ̀ turama pé kọ́dàrú ni o ìtọ́lọ́n pín fún mi lásìkò yìí rè o ọ̀dọ́ lọ́run ló ti wá o. nínú ṣẹ́rẹ̀ òtí àwọn olùmọ̀ tí wọ́n ṣe fún hadith tí a ń kà lọ́wọ́ yìí wọ́n ṣẹlẹ̀ fún wa nípa pé sáǹkì ní alìmọ́n billah wọn ni huwa tasdiqu bi annahu subhanahu mawjudun mawsufun bi sifati aljalal wal kamal munazzahu an sifati nafs wọn a gbọ́dọ̀ mọ̀ yìí pé imani sáǹkì ti lọ́wọ́ yìí kan tó gbọngbọn ni a gbọ́dọ̀ nígbàgbọ́ pé Ọlọ́hun ọba subhanahu wa ta'ala ọba ti ń jẹ ni ọba tó dẹ̀ gba ìròyìn fóun nìkan ṣoṣo lọba tó pé ọba tó kọjá káfí àbùkù ti sọ́dọ̀ rẹ̀ gbogbo táwa ń pè ní nǹkan àbùkù èèwọ̀ ni agbọ́dọ̀ ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ ọlọ́run nǹkan àbùkù nǹkan ẹ̀tẹ́ agbọ́dọ̀ ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ah, àwọn ìṣàfihàn àbùkù sọ́dọ̀ ọlọ́run wà nínú ẹ̀ a máa ń kọ́ ẹ̀sìn ni tó fi kàdú àṣìṣe a máa ń kọ́ ni ẹ ọlọ́run jọ má gbàgbé mi o àsìkò táwa yìí nǹkan lágbára o ẹ má máa sọ ọmọ kí ìṣọba ti máa ń gbàgbé gbólóhùn àbùkù ni kí a máa ṣàfihàn ẹ̀ sọ́dọ̀ ọlọ́run gbólóhùn àbùkù ni pé kí ìṣọba ti máa ń gbàgbé sọ́lọ́run ọba ni àbọ̀mọ̀kọ́lọ́ ni ẹlẹ́dàá ni ànikẹ́lẹ́dàá máa sùn ọlọ́run lẹ́lẹ́dàá ọlọ́run kì í tó ń gbé àpèlé kó ń wá sùn ṣe ti mú ọ̀rọ̀ yìí ti yé wa àbíkẹ́ yẹn máa ní à bàbá bàbá ṣàánú wa o bàbá sáni bàbá kì í ṣe bàbá ọ̀rọ̀ àbùkù ní ní bàbá ó ju bàbá ọlọ́run ju bàbá lọ ọba tó dá bàbá ní ọlọ́run tó tún dá bàbá bàbá bàbá bàbá ìmì àdìyẹ ẹ̀hẹ́n tó kò lè jẹ́ bàbá fẹ́nikẹ́ni. lẹ́yìn gbogbo àwọn eléyìí tí jẹ́ ìròyìn fún ọlọ́run subhanahu wa ta'ala ìmáàlì bẹ̀rẹ̀ rọ́sùlì náà òun náà jẹ́ ìta gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ bá ti sọ yìí pé annahum sadiquna fima akhbaru 'an Allah subhanahu wa ta'ala أيدهم بالمعجزات الدالة على صدق على صدقه أخبرهم يا سلام أنا معجزة لهم فعنا بيولهم أساسي الجنة ولوهم بدنا لا يلوني رغم أن تنشر هنا أن سورة القصص لو الله فعنا بير لهم معجزات àwọn tó máa fi jíṣẹ́ láwọn àwọn nǹkan ìyanu lẹ́yìn àwọn ànábì ọlọ́run ọlọ́run tó fẹ́ ní kẹ́kẹ́ ní mọ̀jíza kàkàmá ọlọ́run fẹnikẹ́ni ní mọ̀jíza máa kí lọ́la wa fún àwọn ẹ̀dá tó kù tó dẹ̀ tó kò sẹ́ni tọ́lọ́wọ́n bá ò lè fún apilẹ̀ ní karama karama lélẹ̀ yẹn kò ń ṣe mọ̀jíza kì í ṣe ìyanu àwọn tọ́lọ́wọ́n kan fi màmá lápẹẹrẹ àbúrò akọ́ńtì báyìí nìsín àdèjókòó à ń ṣe ìnáwó kan lọ́wọ́ abajoko abanṣe foundation lọ́wọ́ lápẹẹrẹ abanṣe dẹ́kìn àbáwá kàbí ìyàwó kan lọ́wọ́ àrùkúdò ṣú áà gbogbo àwọn ìyàwó káyà tó ah! wá ní áà ọlọ́njọ́ wọ́n dojú ti wà wọ́n fi wá ṣẹ̀sìn ájájẹ gbèsè owó tá a fi ń ṣe kílè àlọ́jà náà ni kódà ká má ya pàápàá ah! ah! kómi wá ba ogun kan yìí jẹ́ ìbànújẹ́ ni fún wa ọ̀bà wa nínú jẹ́ ọlọ́run ṣàánú wa báwa jẹ́ kó lè lọ sí jáyé à ń bẹ̀ ẹ̀yìn àpàṣẹ fún ẹ̀ báwa jẹ́ kó lọ ọ̀rọ̀ sí jáyé kí kátẹ́gùn kan fẹ́ sáwà ń bí tọ́lọ́ ń bá gbà bẹ́ẹ̀ lóòótọ́ tó ojú lọ táwọn arájà ráyè délé mẹ́ ń fún burúkú burúkú kódà tó yà wà wọn lé tí ẹni àná gbọ́dọ̀ rẹ̀ pé àtọ́ ah, ah, fún ti kó má ṣe níbi tá a bá dé ìlú <laughs> rárá náà ọlọ́run jẹ́ òsì ọ̀rọ̀ tí ó dáadáa kàrámọ̀ lọ́lọ́run ṣe fẹ́ nìyẹn ó lè jọkùnrin ó lè ó lè jọmọdé ó lè jágbàlagbà kò sẹ́ni tí lè Allahu Akbar ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o wàláhì ìmọ̀ ńlá ni ọlọ́run fi ṣe kàrámà kùn ló fi pọ́n ẹni ẹlé nínú àwọn ẹrú ẹ̀ obìnrin tó fẹ́ dé ma tí wọ́n ti sọ fún pé sí ẹ̀sìn ní ọ̀ ọkọ̀ tí ń forí gbárí gbà tó yóò bá fi lè change position tó mọ̀ wáyé tọ̀ adọ́kọ̀ dẹ̀ ló ń sáré lọ mú ọ̀bẹ ọlọ́mú gbogbo ọlọ́sìn palẹ̀ mọ́ òun náà ti sáyìn ó ti lọ ó ti dẹ́pọ́sì ó dẹ̀ bọ́sí kọ̀ọ̀rọ̀ ó dẹ̀ kúnlẹ̀ ó dẹ̀ tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run mo ṣáà nígbàgbọ́ pé obìnrin yìí lè dúpẹ́ láì lọ́dọ̀ ẹ̀ lọ ọ̀bẹ kò bí ó lè ṣe bẹ́ẹ̀ ó lè ṣe kó tí tó lè ṣe ó ní kápá lórí ẹ̀ ìmọ̀ ni mi jìrọ̀ mọ́ ọlọ́run mo mọ̀ pé ó lè ṣe káwọn dókítà tó dọ́dọ̀ ẹni tó fẹ́ gbẹ̀bí fún odidi ma táwọn fẹ́ fi ọ̀dẹ́ gbà odidi Allahu Akbar karama yẹn wà fún ní ọgbọ́dọ̀ rí pé ah, ah, mo tọ́ sára ní rárá o ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwọn ní sófìlà àwọn máa ń mú irọ́ àwọn máa ń mú rọ́ọ̀lẹ̀ báyìí àwọn máa ń lé rọ́ọ̀lẹ̀ fáwọn ènìyàn wọn náà àwọn àti ṣé ìjọ travel àwọn wà lórí ìrìn àjò epo bá tán nínú mọ́tò iṣẹ́ o bá sọ fún àwọn tí o kó yá kí ẹ ló ṣẹlẹ̀ náà ṣé epo ti tán ni epo tán kẹ̀ sáàrin méjì mi sáà wà lónìí àdèrè àkúnlá àkúnlá àkúnlá náà wọ́n kí wọ́n bẹ̀rẹ̀ tó kó ní gbárí iṣẹ́ o bá ní ẹ mú kẹ́gì kó wá wá iṣẹ́ o fẹ́ sáńdé pọ́ǹpì kan ni ìmìnira iṣẹ́ o bá gbé kẹ́gì kó náà bá tọ̀ sínú ẹ̀ mọ̀ ọ́ yá ẹ̀ bá sinimọ́tò ọba dá sinimọ́tò ọ̀yà start ni wọ́n tó bá dáhùn níṣẹ́ bọ́ yẹ wọlé já lọ àlọ́lọ́kọ̀ ṣe ó ṣe máa múlẹ̀ fún wọn nìyẹn o kí wá ní ṣe òkú fún wọn jálé epo fún pàtán nílé lọ́wọ́ wọ́n ṣe máa mú àwọn ẹ̀rọ yẹn lẹ̀ fún wọn nìyẹn lóríṣiríṣi àni kàrámọ̀ ni irú àwọn yẹn kan kàrámọ̀ táà sí òṣojú èèyàn ṣe pé ṣé wà tán ọmọ kíwẹ̀ ní kan ló ti ṣẹlẹ̀ ní kọ̀rọ̀ ìyẹn wọn múlẹ̀ ẹni tọ́lọ̀ ń bá wa fún ní karama kan tó fi ṣàpọ́nlé fún báyìí kò gbọ́dọ̀ ríra rẹ̀ kò gbọ́dọ̀ ríra rẹ̀ gẹ́gẹ́ bí fóun jẹ́ kankan kọ́tà wà láńlá mi ni màá ṣẹlẹ̀ ńgbà mi ẹ̀yìn ò jẹ́ mọ́ ẹ̀yìn dẹ̀ kọjá ń bẹ̀ bí wọ́n ṣe dalẹ̀ rú tán tí wọ́n ṣara wọn tí wọ́n ṣe kú tí wọ́n ti bá wúwẹ́ jẹ́ tán ti ṣú tán ẹ̀yìn dẹ̀ kọjá ń bẹ̀ ẹ̀dẹ̀ délé ẹni tó wà ní ọ̀sẹ̀ ẹni ilé tiẹ̀ lọ́ọ̀kan ó dẹ̀ ń wo ẹgbẹ́ àmọ́ ah, ah, ah, àwọn ọkùnrin ọkùnrin ẹ̀yìn dẹ̀ kọjá bẹ́ẹ̀ ṣe kọjá yẹn àwọn yẹn ṣì lera wọn ló kọ̀rọ̀ kan ibi tí wọ́n ti ṣe nìkan lè ṣe tán nìsín tán ti gúnyàn kan tó ṣe ibẹ̀ gangan galẹ̀ rìn kọjá bẹ́ẹ̀ mọ̀ ẹni tó ń wà lókè lọ́kàn tó ń wò yín lọ ń wò pé tó bá kọkùnrin mọ́ bí ẹ̀rẹ̀ ti lọ ìyẹn ló fi jẹ́ pé àìmọye nǹkan àmì ìdọ́lọ́mọ àti fi ṣe kàrámọ̀ fẹ́ dà kàn tí ó mọ̀ kọ́lọ́ ń ti ṣe nǹkan kan fún un láwọn onílá léwu ńlá tó ti wu òun ọlọ́kàn fún mọ́mọ́ kẹrùn. eléyìí ó yàtọ̀ sí mọ̀jíza ìdán lásán lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń parọ́ fáwọn èèyàn lónìí ìdán òní wọ́n ń pa ògùn burúkú òní wọ́n ń lò ẹ̀rọ aláǹfààní bí ọdún mélòó kan sẹ́yìn kò jí pátápátá kò di pátápátá ó di ṣùgbọ́n kò di pátápátá tí a fa ó di ní lẹ́vù. àwọn jìnnì wa àwọn kì í lè ń kọmílíkéètì díẹ̀ díẹ̀ ẹ̀bà àbà àbà àwọn jìnnì wa àwọn tẹ̀ lè pe àbà àbà àbà so kò di tán tán. wọ́n bá sọ pé ẹnìkan wá sí mk abẹ́rẹ́ sájà ọ̀bùlọ́dún náà. nígbà ní àwọn òdi asọ̀rọ̀ afọ́jú arínà arọ́ àdìgẹ́ lọ́ba mú òun náà lọ́bẹ̀ ìgbà tó débẹ̀ náà bá gbé máìkì sílẹ̀ ẹnu náà bá ní kó máa tó bá bá ló bá bá bá kó pè dáadáa àtúntẹ́lẹ̀ ó rọrùn dáadáa. wọn kọ pàṣẹ fàlìjọ́nù kan akọlọgba ẹnu ẹ̀ máa sọ̀rọ̀ yẹn ó rọrùn dáadáa sẹ́ni gbogbo àwọn kan tó ń fi dán ṣe yẹn kò nira kéèyàn kéèyàn ní ojú kó dẹ̀ máa rí oríṣiríṣi nǹkan ó rọrùn dáadáa ó wá kó bíyànjú fẹ́ pàdé ọlọ́run nìkan ṣe lókù àwọn kọ̀ọ̀kan wà téèyàn bá tó pọ̀ mọ́ra wọn tó bá sùn ojú báyìí nísìnyí àbọ̀ ó fi létí èrò sójú èèyàn bẹ̀rẹ̀ sí rí ìrìkúrì èèyàn dẹ̀ máa sórí ṣíríṣì nǹkan kọ́dà pẹ̀lẹ̀ máa rí fún yí kí máa rí fún yí kí rí ń tẹ́ jẹ́ ọlọ́májá wá ṣe wá ní ṣekúṣe gbogbo ọ̀tọ́pọ̀lọpọ̀ ara bí yẹn lò náà kò jù bẹ́ẹ̀ náà lọ tó bá pàṣẹ fálìjọ ní kan tí wọ́n gbé sínú ẹ̀ àlìjọ ní àdẹ̀ máa gba ẹnu ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ àdẹ̀ máa jábọ́ ṣé adé tó bá ti ń sọ̀rọ̀ yẹn tán bá àtàmẹ́ǹtì tí wọ́n fún kò lè ṣe jù gbà yẹn kúrò báyìí kan ní ìyàwó wọ́ọ̀tì ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ní tí mo sọ yìí ẹlọ ṣèwádìí nínú abẹ́kúta lọ́dún tá ń sọ yẹn àwọn yẹn wá kú lọ àwọn àjọ ní yẹn wá wọn ṣiṣẹ́ wọn òun bí àwọn lọ́yọ̀ wọn dẹ̀ ṣiṣẹ́ yẹn àwọn èèyàn kú ayé àwọn èèyàn bàjẹ́ rẹpẹtẹ ibi tán ti invite àjọ tó ti wá ṣiṣẹ́ tó bá ti ṣiṣẹ́ tó ń bẹ́ẹ̀ ṣe tá tó bá nǹkan mí jẹ́ kó tó máa lọ. àwọn ànábì ọlọ́run nìkan lọ́lọ́run fún ní mọ̀jíza kò fẹ́ dẹ́yìn kankan wọn àfọ́nijára bí táwọn náà ń padà tí wọ́n ṣe oríṣiríṣi kò ń ṣe ń tọ́lọ́run bá gbélé wa lọ́wọ́ nìyẹn ká nígbàgbọ́ nípa àwọn ànábì ọlọ́run kádẹ̀ gbà wọ́n gbọ́ pẹ̀lú tọ́lọ́run bá tó yí òfin ara wọn sí wa níparí nínú ìtàn túbọ̀ nípa àlùfáà ó náà nípa ìmánì bilqadar inna kulla shay'in khalaqnahu biqadari ẹgbà pé gbogbo nǹkan pátá tọ́lọ́wọ́n bá dá ó náà ló ti pè gbogbo rẹ̀ jẹ́fẹ́ kórè ìtí atọ́mọ mẹ́nuba ni nìsín tàdẹ̀mà fi kánlẹ̀ fún tèmi àtúmọ̀ abọ́ sí pété anábì sọlọ àtọ́lá tó fi parí ìdáhùn fún ẹni tó wá ṣe béèrè lọ́wọ́ ẹ̀ ó náà ní ó ń bèèrè lọ́wọ́ rẹ̀ pé àkọ́bẹ̀rẹ̀ ni a nílẹ̀ ihsan fún mi lérò nípa tàǹpè ní al-ihsan kí ni tàǹpè ní al-ihsan ihsan ó yàtọ̀ sí insan insanu ó ní èèyàn ihsan alif alif ọ̀sà kàtọ̀ in ha nǹkan ihsan hmm ṣùgbọ́n ti èèyàn alifampakẹsọ ẹ nọ́ọ̀sọ̀kan ìnsáàánù kama dapọ̀ mọ́ra mara ó ní fún mi ní ìròyìn nípa ń tàn pè ní alẹ́ ìṣáà arábìnrin ní tàn pè ni ìṣáà ó jẹ́ dárọ́jà tó le jù ní dárọ́jà pé yànjú lùsìn lọ́wọ́ jẹ́ kí a farabalẹ̀ dé dáadáa tí mo dẹ̀ lóhun ni pílà ńlá tó gbé gbogbo ń sáà tí ń sọ̀bọ̀ láti jọ ìdání nígbà táwọn mi fẹ́ dáhùn sallallahu alaihi wa sallam ó ní an ta'buda Allaha ka'annaka tarahu fa in lam takun tarahu fa kí ni ìtumọ̀ ìjọsìn alimami ibn Taymiyyah rahimahullah wọn ni jọsìn ni ismun jami'un li kulli ma yuhibbuhu Allah wa yardahu min al-aqwal wal a'mal wọn ni jọsìn oní gbogbo ntọ́lọ́wọ́n bá fẹ́ kéde máa ṣe tọ́lọ́wọ́n bá fẹ́ ká ṣe nínú àwọn ọ̀rọ̀ wọn lórúkọ kan ní kókó gbogbo ntọ́lọ́wọ́n fẹ́ ká ṣe sínú nínú àwọn ọ̀rọ̀ àti nínú àwọn ìṣe ní tó bá ti jẹun tọ́lọ̀ ọba bá sí ò là ń pè ní ìjọsìn irun kíkí ntọ́lọ̀ ọba yọnu sí ìjọsìn ni gbalada lórí ẹ̀ téèyàn bá kí èèyàn gbẹ̀ṣẹ̀ ìṣe dáadáa tó bí pé mo ti mọ̀ràn nínú ìjọsìn tí àwọn afọkọ̀ sí pé bóyá bí ìjọsìn sí nìyẹn ìṣe dáadáa tó ni torí pé tíyàn ọba ṣe dáadáa sóbi agbalada agbàládá tíyàn ọba rúbi sóbi ẹ̀ agbẹ̀jẹ̀ ṣáà ń di mú báyìí ìṣojúṣe lórí ọ lórí aya àtọmọ ìjọsìn ní ìjọsìn ní ṣe bùkátà lórí ìyàwó lórí àwọn ọmọ agbalada ọba kùnà tí ò ṣe kápá ìtẹ̀láṣẹ ọkọ ìtẹríba àgbọ́nà ọkọ lẹ́nu ìjọsìn téèyàn bá ṣe àkejì rẹ̀ tó yapa àṣẹ ọkọ agbẹ́sẹ̀ ṣáàǹdì mú báyìí hmm. gbogbo àwọn tó yẹ pé téèyàn bá ti ṣe èèyàn agbáradá téèyàn bá ti ṣe àkejì rẹ̀ èèyàn agbẹ́sẹ̀ ó ti di ìjọsìn gbogbo àwọn kékeré pẹ̀lú máa fi wọn òṣùwọ̀n. àmọ́ wá fi tí ó ń dà nǹkan sọ̀bọ̀ lẹ́ẹ̀kan tí ànábi sọ̀rọ̀ sọ̀rọ̀ ń sọ wípé ká máa wá a bá ti tiẹ̀ láǹfààní àti rí ọlọ́run nígbà tá à ń ṣe káwọn ọ̀pọ̀lọ́run bá ń wa. ìtumọ̀ ẹni pé ká fi dáadáa tó di wa lójú wọn àti lẹ́yìn wọn ká má gbórí fóònù máa parọ́ fún wọn ká gbà ìṣe dáadáa tí wọ́n ẹ̀jọ́ sí ni táwọn ọba rí wa táwọn ọba ọmọ bá pọ̀ wá ṣe rí ọlọ́wọ́n bá mọ̀ ọ́ ó mọ ẹta fi ń ra káàdì sórí fóònù wa o ó mọ ẹta fi ń ra aṣọ ó mọ ẹta fi ń ra bàtà o ó mọ bá a ṣe ń tọ́jú ara wa o táwọn ọba wa rí wa ń bí táwa wà bá ń rí wa káṣí dára síyàwó wa àtọmọ ká má máa gbé irọ́ fún wọn pé nǹkan kọ́ ń lẹ̀ kò ní bínú ní ọ̀hún. ká mọ̀ pé tí wọn ò bára kó wa ọlọ́run ọba rè é kákì pàmò náà wa ká má jẹ́ kí ọkùnrin ní ọwọ́ kan wa torí kọ́kọ́ wa òkúkú rí wa ká mọ̀ pé tí wọn ò bá rí wa ọlọ́run ọba ń rí wa ká má jàǹbá àṣẹ torí kò sí ń lé káwa dẹ̀ ti wà nítòkú. kíkọlù ẹ wá wọlé káwá rọra bọ́ sí ṣọ́ọ̀bù kankan máa fọ́ báyìí fún àwọn tó wà ní ṣọ́ọ̀bù gẹ̀jọ̀jọ̀ ẹ̀jẹ̀ má bínú má bínú ẹ̀rọ jẹ́ ẹ̀ ṣe wà ṣe wà dáadáa alhamdulillah wọ́n kọ́ mínú àwọn wà ní ìfàṣọ rẹ̀ ra díẹ̀ ni ẹ̀rẹ̀ wà ní tòkú ẹ̀rẹ̀ wọn kó tó wọn bá rí ọlọ́wọ́n bá rí ṣẹ́rí tí àwọn bá ti fi lè mọ́nítọ̀ kí nìyẹn wọ́n wọ́n hẹ̀ lọ́wọ́n sí ẹ̀mí ìyá balẹ̀ ọkùnrin yá fírì ẹ jìnnà sírọ́ pípa pé ẹni tẹ̀yìn parọ́ fún tẹ́fẹ́ fi tẹ́ lọ́rùn tóun ò bá ní kápá lórí kẹmọ̀ pé ìjọsìn ní tẹ̀yìn ṣe téèyàn bá ti parọ́ ó ti kọ́ lẹ́tà síbi náà ọlọ́run tọ́lọ́wọ́n tí èwo bá ti wá mọ̀ kó lè máa ṣe nǹkan yìí tọ́lọ́wọ́n bá ò ti ní rí ẹ ẹ̀hẹ́n ó lè máa ṣe lọ ṣọ́rọ́ lè bá rí yàn. ní àwọn tí wọ́n mọ̀ gbogbo tí mò ń ṣe ọlọ́run bá rí ni kéèyàn jáwọ́ ṣẹ́ríkò òun ní agbára jù àárín ìwà àtọ́lọ́hún tó ń àpíẹ̀ sáwọn èèyàn pé olùsílọ́hún ní ẹ́ jìlìbáàbò rèé nìbáàbò rèé ìmọ̀dà ẹ̀sìn ṣùgbọ́n síbẹ̀ náà ni nínú ẹ́ńjì lọ́hún ṣe dá síbẹ̀ ni kọ̀rọ̀ ṣe dá wọ́n fi máa ń sọ pé tẹ́lá ń gbọ́ pé nìkan ń múra sẹ́sìn yúnífọ́ọ̀mù ẹ̀sìn wà lọ́rùn ẹ̀ ẹ̀ tí wọ́n ń ka mọ́bí wà bàjẹ́ àwọn ìyàwó tó ń kó jìlì bá bùkún tàwọn ẹlẹ́ǹdẹ̀ kan ẹ má jẹ́ kó ṣe ń lé mà ọkàn sọ kí ni ẹ̀rí yúnífọ́ọ̀mù lásán ni ohun tó bàjẹ́ lára ẹ̀ ní agbára gidi gan ẹ́ńjìn ti bàjẹ́ agbọ́mọ́tò mi rẹ̀ wà lójú tẹ bá tẹ̀ tẹ̀ bá máa tú èmi ní kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ ẹ́ àbí kí wọ́n tó eléyìí kò lè lọ o pẹ̀lú bó ṣe dáa tó lójú yìí ẹ́ńjìn ti náà ẹ́jì yẹn gangan gan ni tá ń sọ̀rọ̀ pẹ̀ yẹn o ẹ́jì yẹn gangan gan ni o àbíkú ta olùfẹ́ gbé bọ́dí rẹ̀ ìta àbúdà lọ́ha ẹ̀ẹ́nìkan tẹ̀rọ ẹjá bẹ̀rẹ̀ sẹ́nẹ̀tì lórí ẹ̀ láti ní ìlọ ṣé gbogbo ohun tí mò ń ṣe ṣọ́kàn mi balẹ̀ mo máa ń sábà tú òkè nìkan sí ọ̀dọ̀ gbogbo wa ní gbogbo ìgbà mo ní sáà fìrì láti fóònù wálẹ̀ fáwọn ìyàwó wa <laughs> wàláyé tó lè ṣe kiri ni wa àwọn brọ́dà mi náà bí aká fún ọlẹ́ sí ó rí pẹ́tì ìyàwó ẹ̀ ó jẹ́ fún palẹ̀mọ́ fún sáníyà ọ̀dẹ̀fẹ́ dá aláàlẹ́ lé ṣe lóòótọ́ ni ṣe ṣọ́nà tó tọ́ ló gbé kí ní ìgbà ìwọ náà rú lẹ́mí ààrẹ ṣọ́nà tó tọ́ ló gbé gbà ó pé lóòótọ́ ó máa ń wo àwọn òmùlára kan kò í sí lóòótọ́ ṣùgbọ́n sọ́nà tó tọ́ níwọ̀n náà gbé gbà ṣó lẹ́nu ọ̀rọ̀ àbí tí umu tí ẹnu ilé ó bá náwó ọ̀pọ̀lọpọ̀ àwọn àkúnyẹ ọmọ gọ́ṣà gan nínú yẹ kò ẹ̀ tún burú kókò tún ẹ̀ níbi oorun. àsìkò tó yẹ kó fi ní ìdí kó rí ìyàwó fi rí ìdùnnú lára ẹ̀ gbogbo àwa sì yẹn pátá àwọn complaints àwọn sábà gbọ́ rè o lọ́dọ̀ àwọn mú gbogbo àwa sì yẹn pátá àbúṣe gbajúmọ̀ kọlù sísá ẹ̀kọ́ níyà sísá ó ń bọ̀ lọ́nà tí ò sí mọ̀ bí tí wọ́n fẹ́ láǹdì sí wọ́sàpù náà ni kọlù ni ẹ mọ̀ pé tẹ bá wà lórí kọ́ọ̀lù tẹ ń bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lọ́wọ́ àwọn kọ́ọ̀lù kan wà tó bá wọlé àfi kẹ́ ẹ̀ ń di kọ́ọ̀lù kù kọ́ọ̀lù yà wọlé yìí wọlé ẹ̀ mọ́ tó fẹ́ bá yín sọ àfi kẹ́ ẹ̀ ń di kọ́ọ̀lù kù ẹ̀ rìsẹ́t àwọn ìyàwó ìdílé wù kọ́ọ̀lù ọkọ yìí wọlé ẹ̀ ń di kọ́ọ̀lù kù. a ṣe ń bọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ yìí ní ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan tó sún ẹ méjèèjì pọ̀ yẹn nǹkan tó ti ní agbára ni eléyìí tó wà lẹ́nu géètì yẹn tí fẹ́ wọlé àlùkò ní wọlé ẹ̀ tí màrà tó bọ̀ wá dá tó bá tẹ̀ lọ́pọ̀ tí ń wọlé tó wà nínú ilé ẹ má balẹ̀ jẹ́ lórí ìta kí lẹ́yìn gbogbo èèyàn ló wà nínú ní kápá àti kejì pọ̀ ni kì í ṣe gbogbo kì í ṣe pé dandan ní gbogbo alágbọ́dọ̀ ṣe ẹlòmíì kò sí ní gbọ́dọ̀ rẹ̀ kó fẹ́ ṣe pé ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe sọ̀rọ̀ lórí níta ń dáwọlé bí a tẹ́lẹ̀ mi bá ṣe sọ̀rọ̀ ni ìbá ti rọra wùrí pé kì í ní kò sọ́nà bẹ́ẹ̀ ti lágbájá mo dáwọlé ń jò zero ni ilé náà tí mo tún dáwọlé kò tán green light láti pé tọ̀ jẹ́ àfi sínú ìdúrà kó tó rí bá wà ń bẹ̀ fún mi kọ́ lọ́njẹ́ kiri ṣe ní rọrùn The dẹ̀sírẹ́sì ti ń kọjú dẹ̀sírẹ́sì ti kọjú lọ́dọ̀ brothers and sisters àbí kí nǹkan tá à ń sọ yé wa o abẹ́nà àtẹ́lù òfin ọlọ́run ewu ọdẹ ní agbọ́dọ̀ bẹ́nà àtẹ́lù ṣùgbọ́n náà tọ́pọ̀lọpọ̀ wá ń gbé nǹkan gbà lónìí àṣepamọ́ ọkọ̀ọ̀rọ̀ tó jẹ́ wà bàjẹ́ di pọ̀jù ó ti pọ̀ jù ibi tí ládàwà tá a fẹ́ náwó sí àti gbé ojú kúrò ibi omi ni ọ̀pọ̀lọpọ̀ wa kọjú sí ibi àtúnkọ̀rọ̀ wa ṣe ká ọlọ́run kó jọ kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn yìí kí o parí ẹ̀ náà ní a ti sọ yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àánú ọlọ́run wa dúró fún àti dáhùn torí ọjọ́ ṣe rí pẹ̀lú àánú ọlọ́run tó bá ti di ọ̀sẹ̀ tí ó Ah, ìbéèrè kan èyí tó kù ẹ̀ tí ẹ̀ ní ṣe lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam àbí ọlọ́run bá subhanahu wa ta'ala kójọ kó fún wa ní àgbọ́yé kó ṣàmójú kúrò fún aláwọn tí a pẹ̀lú kó ìyanu sí wa. ó yẹ kí a ṣe pé láti lọ́dọ̀ àwọn obìnrin lókè àti lọ́sọ̀dọ̀ àwọn ọkùnrin náà sálẹ̀ àti pé jẹ́ni náà náà sábà lò ní ẹni mẹ́ta yìí iná wa ó ń ṣe ségesège. wọ́n táwọn náà bá ní kápá káṣètò ẹ̀ wa àti lọ́dọ̀ ọkùnrin bí wọ́n dì sínú jẹ́ni yẹn ojúṣe tó yẹ ká ló máa ṣe àtìmọ́mọ́ àtàràjọ.